الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الأدب المفرد يجد على إيتام بالك لولا ما يقول لكم أجوكا إليه تأكي مسلم يقولني أو إيتام جايكو تنيا في بلاي في بسايا في دارا تنيا مالو كالا مريان في تو إليه الإمام البخاري رحمة الله عليه tí wọ́n kó jọ àti sọ̀rọ̀ nípa àyà tí wọ́n fi ṣe àkọlé àti àdìsí آية eléyìí tó tẹ̀lé àṣírí pé àyà àti àdìsí yẹn ìkíní kejì wọn dá lórí kàṣe dáadáa sáwọn òbí wa méjèèjì tó bá tún wá padà sẹ́yìn síbi àyà tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ eléyìí ti ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa wa waṣṣayna al-insana biwalidayhi husna وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون آية وجاء كجو من سورة العنكبوت آية هنا الإمام البخاري رحمه الله تفي سيقول لي أبلا لكم من سراري أتسي على إكوكو سوري آية نيجو قوات شو ما في كنت أكفي سيسي òun náà nípa àwọn olùmọ̀ nípa tafsir wọ́n sọ pé àyà yìí níṣẹ́ ló sọ kalẹ̀ nítorí ìyá Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu wọ́n nígbà tí Sa'ad ibn Abi Waqqas tó gba Islam ọ̀kan nínú àwọn ará Mẹ́kà ọ̀nì Sa'ad ìyá rẹ̀ sì jẹ́ ọ̀sẹ̀bọ̀ ìwádìí tiẹ̀ fi hàn wípé bí oníwájú ti gba Islam tẹ́lẹ̀ yìí gba Islam tí Islam tàn kálẹ̀ kókó ìyá Sa'ad yìí wọ́n àrí nínú àkọọ́lẹ̀ kó gba Islam ìyá yìí wọ́n ránṣẹ́ pé Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ó ní mo gbọ́ pé o ti fi ẹ̀sìn àwọn bàbá rẹ sílẹ̀ o ti gba al-Islam mo sì gbọ́ pé wọ́n náà ń sọ pé ẹ̀sìn rẹ tó gbà ó ní kí èèyàn jẹ́ni tí ó máa bọ̀wọ̀ fóbi rẹ̀ kó jẹ́ni tí ó máa gbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu ìjẹ́ tọ́lọ̀ bá rí bẹ́ẹ̀ ìní gbà àfi kó o fi Islam yẹn sílẹ̀ ìní gbà àfi kó o fi Islam yẹn sílẹ̀ wọn náà ló sì ti sọ pé ẹ̀sìn rẹ ní kẹ́ máa gbọ́rọ̀ sóbi yín lẹ́nu kó tó di pé sára ó fèsì sí nǹkan tí ìyá rẹ̀ sọ ọlọ́run lẹ́dàá wa wá sọ àyà yìí kalẹ̀. ìwọ sọ́yìnà insana bi walidayhi husna á ti pọ́ ọmọ èèyàn láṣẹ pẹ̀lú kíkọ́ máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì. ṣùgbọ́n dáadáa eléyìí ká ní ká máa ṣe sóbì wa méjèèjì yìí báyìí ó ní ṣe pẹ̀lú nǹkan tó ṣe pé ṣíṣe rẹ̀ kọ̀tà ọlọ́run kò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́yẹ àwọn òbí tọ́nà wọn bọ̀ ò sí ìsàánú àwọn pẹ̀lú Islam eléyìí tọ́nà ti fi sàánú àwọn ọmọ làwọn ọmọ wò ó pé àyàfi tọ́mọ bá tó bá wọn ṣe ń táwọn ń ṣe àfi tó bá tó bá wọn ṣẹ̀sìn táwọn ń sìn àfi tó bá tó bá gbé irú ìgbésẹ̀ táwọn ń gbé táwọn tó kà fún ọmọ dáadáa ọmọ tí ń gbọ́rọ̀ ẹ sì mọ̀ pé ńgbà tí Islam ti dé ń ló dé ká mọ ọ̀tún yàtọ̀ sósì èyí tó dáa yàtọ̀ sí èyí tí ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn torí de eléyìí ìsìláàmù kò fààyè sílẹ̀ fún òbí kankan láti wá máa gun ọmọ garagara lórúkọ pé gbọ́rọ̀ sí mi lẹ́nu gbọ́rọ̀ sí mi lẹ́nu kí wọ́n á máa pọ̀ ọmọ lọ sí ìdí ìkọsẹ̀bọ sọlọ ìṣesí àti ìwà tó lè mọ ọmọ wọn náà rọrùn ọlọ́run ẹlẹ́dàá wa wá kó àwọn òbí níjàánu fún ọ lọ́ọ́ mà wípé ìgbọ́rọ̀ sí mi lẹ́nu àwọn ọmọ yín ó ní í ṣe pẹ̀lú wípé àwọn ọmọ wọn ò gbọ́dọ̀ ṣe àṣejẹ́ wọn ò gbọ́dọ̀ ṣe àṣefẹ̀sìn wọn ò gbọ́dọ̀ ṣe àṣelòdì sí òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún jẹ́ ìkóni níjànú fọ́mà ló kọ́ ọmọ gbọ́rọ̀ sódì lẹ́nu gẹ́gẹ́ bí àṣẹ tọ́lọ́run ti pa mí kọ́ ọmọ àárò yìí pé ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí wọn kò là ní wọ́n là ọlọ́ni wa in jahadaka li tushrika bi ma laysa laka bihi ilm. ayé bàámu tí wọ́n bá ti gbìyànjú pẹ̀lú ẹ tí wọ́n fòrò ẹ̀mí rẹ lórí pé kí ìwọ náà kọ wá fi nǹkan kan ṣẹbọ gẹ́gẹ́ báwọn ti ṣe ń ṣe kèfèrí wọ́n á bá mi fi nǹkan kan sorogún eléyìí tí ìwọ ọmọ nípa rẹ̀ eléyìí táwọn bàbá àtìyá rẹ̀ sì ń bá ká fẹ́lẹ́ tó tẹ̀ ọ̀hún mà ọlọ́lọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ sí wọn lẹ́nu gbà yìí o àìgbọ́dọ̀ sí wọn lẹ́nu gbà yẹn ló túmọ̀ sí pọ̀ ń tẹ̀lé tọ̀lọ̀ nítorí pé a kì í tẹ̀lé yàn lọ síbi tá a ti dẹni ti ń sẹ́lọ̀ innama ta'atu fil ma'ruf níṣẹ́ là máa gbọ́rọ̀ sí ni lẹ́nu lópin ìgbà tí ọba tó bá pa wá láṣẹ pẹ̀lú nǹkan tó ṣe pé kọ̀tàkùtọ̀ lọ nínú ẹgbà wa mi la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq àgbọ̀dọ̀ gbọ́rọ̀ sẹ́ni kẹlẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni dání sí sẹ ọlọ́run ẹlẹ́dàá wa ilayya marji'ukum ọ̀dọ̀ èmi nìkan náà lẹ́ fàbọ̀ sí ọ̀dọ̀ èmi ọlọ́run ọba nìkan náà lẹ́ fàbọ̀ sí adúpẹ́ fọlọ́run tàbí màláìka tàbá nàbì kan láfàbọ̀ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀ni nítorí lédè lárúbáwá ilayya marji'ukum hasran wa qasr ó fi hàn yín pé bẹ́ẹ̀ náà ni kò lè rí bá mi ọ̀dọ̀ ọlọ́ọ̀ni kan láfàbọ̀ sí bí tùmọ̀ rẹ̀ ṣe jẹ́ kí é sọ̀dọ̀ ẹlòmíì nítorí wọ́n lè sọ lédè lárúbáwá pé marji'ukum ilayya ọ̀dọ̀ mi lẹ́ padà sí èyí tí kò ọ̀dọ̀ mi nìkan lẹ́fàbọ̀ sí kìí sọ̀dọ̀ ẹlòmíì eléyìí túmọ̀ sí pé ìjà tó bá ṣẹlẹ̀ láàrin ọmọ àtàwọn òbí rẹ̀ tí wọ́n pè lọ sí ibi kọ́sẹ̀bọ sọ́lọ́ ìjà yìí lè má kàn láyé ọ̀dọ̀ ọlọ́run ọba ni ó ti tán ilẹ̀ yíyá máa ń jẹ ọ̀kan gẹ́gẹ́ bí ọlọ́run ti fi sọ ni wípé lẹ́kùn dìínùkùn wàlẹ̀ yẹ̀dí hásùrùn wà ọ̀sùn lẹ́kùn dìínùkùn torílẹ̀-èdè lárúbá wọ́n lè sọ pé dìínùkùn lẹ́kùn wà dìínì lì ṣùgbọ́n gbà wọ́n ti sin ó yẹ kó wá sẹ́yìn wá síwájú ní tí ń ṣàlàyé ń bẹ̀ ni pé kò lè jẹ́ bá mi àfi bá a ti ṣe sọ yìí àbí ta lẹni náà tẹ rò pẹ́yìn wọn fàbọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá kú ta ló sa náà ta ni nǹkan míì tẹ̀ fi ń ṣẹbọ sọ́lọ̀ tó fi yín láyà balẹ̀ pọ́dùn lẹ́ padà sí lẹ́yìn ìgbà tẹ bá kú. ilẹ̀ ìyọ́mọ rojú ọkùn ọ̀dọ̀ èmi ọlọ́run nìkan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni màá fàbọ̀ sí kí ló wá fẹ́ máa ìfẹ̀rùbá ní bẹ́ńbẹ́ fún àwọn ẹni tó jọ̀tọ̀ ọlọ́run àwọn ẹni tí kò tẹ̀lé tọlọ́run àwọn ẹni tó ń fagbọn ọlọ́run ọba ayé aláyé wípé ilẹ̀ ìyá marji'ukum ọ̀dọ̀ mi nìkan iná lẹ́ fàbọ̀ sí okùnfin tẹ́ sábà okùnfin tẹ́ sá lọ eléyìí tó ti fi tó ní làákà ìbáronú nípa rẹ̀ ẹ̀yin bàbá màmá tẹ̀sí ń bẹ lórí pàǹsẹ̀ bọ́ sọ́nà ẹ̀ pàtì torí pọ́dọ̀ ọlọ́run la fàbọ̀ sí. ẹ wá ní ọmọ eléyìí òsàbùnmí ni fámú ìwà ni torí ẹ tẹ́ ẹ bá bá a sòòtà ó lè padà tẹ́ ẹ bá ti torí rẹ̀ bọ́fá ọmọ yín lè pòórá ó lè kú mọ yín lọ́wọ́ ẹ sì fẹ́ kó ọmọ ẹ máa tara yín jẹ fana ti bùn ní lọ́mọ tàbí òsànà tọ́sọ yín dọ́lọ́mọ ẹ ń tara yín gàn ọlọ́run ẹlẹ́dàá ló máa ń dẹ́dà ọlọ́run ẹlẹ́dàá òun ló lẹ̀dà ẹ̀dá ò ní kankan nínú ilé ayé gbogbo wa. ilẹ̀ iye ọmọ ọrụ òkun ọ̀dọ̀ èmi ọlọ́run nìkan lẹ́fà bọ̀ sí bí eléyìí tó túmọ̀ sí pé gbogbo nǹkan ṣe láyé ìwọ tó ń tẹ̀lé tọ́lọ̀ àṣepamọ́ ni tó o bá ti ṣe nítorí tí Allah wà á rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí gbogbo nǹkan bá ṣe nítorí rẹ̀ kì í gbé ìwọ tó ń ṣe sẹ́lọ̀ tọ̀tà tọ̀tà pásítẹ̀ tí ì tẹ̀lé rántí pé gbogbo nǹkan ṣe náà àṣepamọ́ ni àṣegbè kan ṣe tó bá ń fi ìṣẹ́jú ìṣẹ́jú ni torí pé ọlọ́run nǹkan kan kì í sọnù lọ́dọ̀ tiẹ̀ èsì bí àwa ti ṣe rí láwọn orílẹ̀-èdè wa gbogbo tẹ́pẹ́ tí iléeṣẹ́ kan bá wà táwọn máa ń ṣèwádìí nípa àwọn ọ̀ràn táwọn ọ̀daràn dá táwọn kó fáìlì wọn jọ tó bá kú dẹ̀dẹ̀ tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ jáde tí etí ara yẹ pé kí wọ́n gbọ́n tó ṣe kí ló sì ti lè ti jóná nílé iṣẹ́ náà bá gbiná. tó irú ìtàn máa ń ṣe nílé ayé nìyẹn kò síbi tí fáìlì lè gbà tó lè gbiná lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ló fún wa ní ìròyìn nípa gbélé ayé sí. oríire fáwọn ọmọ tán gbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu tán ti tẹ̀lé táwọn òbí wọn lókun ìgbà tí ní táwọn òbí wọn tí wọn fi ń pa wọn láṣẹ tí ò takùtọ lọ tí ó sì takùtọ nàbà Muhammad sallallahu alayhi wa sallam oríire fọmọ tọkọ láti tẹ̀lé tòbí rẹ̀ tí ń fa lọ síbi kọ́ wá ṣẹbọ kọ́ wá sóòsà ní ìgbà tó ṣe pé ọmọ kọ̀ jálẹ̀ ó lòun ò lè ṣẹbọ òun ò lè sóòsà mùsùlùmí lòun òun ò sì lè fi islam sílẹ̀. alimami Bukhari wa ni wọ́n gbé wọ́n mú ẹgbàá wa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wa ẹgbàá wa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n gbà wá wọ́n ní haddathana Adam قال حدثنا شعبة قال حدثنا يعلى بن, يعلى بن عطاء عن أبي عن عبد الله بن عمر رضي الله عنهما قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد إبواي الإمام البخاري جوا موقوفة ní ìgbà wa pé ọ̀rọ̀ sàábé ni sàábé tó sì wà nínú àwọn ẹni tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wá òní sàhábí tó wà mẹ́ eléyìí tó túmọ̀ sí pé hadal kalamu mawqufun ala abdullahi ibn umar ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a gbà wá kọ́rọ̀ abdullahi ibn umar ṣùgbọ́n lẹ́yìn àwọn ìwádìí ó hàn wípé ẹgbàá wáyé tún wá láwọn ọ̀nà míì ọ̀nà míì ọ̀nà míì tó fi hàn wípé ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀rọ̀ yìí kò sí nínú ọ̀rọ̀ tí ìyẹn kan lè fi agbárí rẹ̀ lásán gbé kalẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó wúwo gidigidi ni ọkọ̀ dáńtá lè pé ọgbọ́n orí mi ló bì í kí ni túmọ̀ rẹ̀ wọ́n lè rẹ́bọ̀ rọ́b sí rẹ́bọ̀ lọ́ọ̀lì ìyọ́nú olúwa ó ń bẹ nínú ìyọ́nú òbí wọ́n sọ́kọ̀tò rọ́b ìbínú olúwa sí sọ́kọ̀tò lọ́ọ̀lì ó ń bẹ nínú ìbínú òbí. ṣùgbọ́n ìgbà tí wọ́n ti gbé wá báyìí ìtumọ̀ rẹ̀ ni pé alimami Bukhari ń tó ń rí gbà wá tó sì fẹ́ kọ sílẹ̀ sínú tírà rẹ̀ yìí eléyìí tí ò túmọ̀ sí pé kò rí mi náà eléyìí tá a sọ pé wọ́n gbà wá títí dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ṣeéṣe pé ọ̀kan nínú àwọn ẹni tó gbà wá lọ́dọ̀ ìmáàmù Bukhari torí má jẹ̀mú pé Bukhari tó fi máa ń pa àdé pàápàá jùlọ nínú sàhíhì rẹ̀ àwọn má jẹ̀mú yẹn lè díẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀ dẹ́wọ́ rẹ̀ díẹ̀ nínú tírà rẹ̀ ṣùgbọ́n ẹ̀gbà wa ó ti wá títí dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ìtumọ̀ yìí látọ̀dọ̀ Abdullah ibn Amr ibn al-Aas radiyallahu anhuma eléyìí tí alimami ibn Hibban rahimahullah tí wọ́n gbé jáde nínú tírà wọn Sahih ibn Hibban gbólóhùn ó sì ti wá bẹ́ẹ̀ rida Allahi fi rida al-walid wa sakhatu Allahi fi sakhati al-walid ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti tí wọ́n ní ibn Umar sọ yìí ó náà ní Allah dípò ar-Rabb Allah lọ́wọ́ nínú ẹgbàá wa tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ar-Rabb lọ wá nínú ọ̀rọ̀ tí wọ́n ní abdullahi ibn umar sọ. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń sọ pé irú ọ̀rọ̀ báyìí tí ò ṣeé ṣe kéèyàn kàn sọ látàrí pé ọgbọ́n ló mu wá òye ńlá fi gbé kalẹ̀ wọ́n máa ń sọ pé mawqufun lahu hukmu ar-raf' ọ̀rọ̀ tá a pè lọ́rọ̀ sàhábì ni ṣùgbọ́n tó ní ìdájọ́ kọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ló ti wá ní. báwo ni a tún ti rí gbà látọ̀dọ̀ ànábì kan sallallahu alayhi wa sallam. yàtọ̀ sí bí al-imam ibn hibban rahimahullah ó fi hàn kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ nípa hadith mi àwọn náà tún ṣàfihàn ipò fẹsẹ̀ rinlẹ̀ nínú wọn ní kọ̀pẹ́ kó jìnnà òun náà ni Sheikh Nasiruddin Al-Albani rahimahullah àwọn náà tún kó fẹsẹ̀ rinlẹ̀ kẹ́ẹ́ bó ti ṣe wá nínú tírà àwọn Sahihul Jami' lábẹ́bẹ́ eléyìí ó ń fi hàn pé ipò àwọn òbí wa tún ga púpọ̀ ipò wọn ga púpọ̀ àkọ́kọ́ ìyàtọ̀ tí ìyàtọ̀ gbólóhùn wà láàrin ẹgbàá wa ti Abdullahi tí wọ́n gbà wá pọ̀rọ̀ abdullahi ibn umar ni kìí ṣe yàtọ̀ torí allah onáà ni arab arab onáà ni allah walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́n làwọn orúkọ tó rẹwà jù torí náà ẹ máa fi pe ọlọ́ àti màá pé arab tó bá ti lè gba alif wọlá wọn à lè lò ó fún kàmí yàtọ̀ sí allah rabbul alamin torí ẹ̀ nínú orúkọ olúwa ẹlẹ́dàá wa onáà arab ìtumọ̀ rẹ̀ lédè yorùbá olúwa olúwa torí arab ẹni tó ni wá ẹni tó ni gbogbo nǹkan òun náà ni Allah á ti sì mà nínú tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a wípé jíjẹ́ tí ọlọ́run ẹlẹ́dàá wa Allah tó jẹ́ olórúkọ púpọ̀ kò sọ di púpọ̀ kórúkọ pọ̀ kò sọ ọlọ́run ọba di púpọ̀ nítorí pé àtàjùdù fil asma la yastalzimu àtàjùdù fil musamma kórúkọ pọ̀ kò ẹni tí ó ń jẹ́ àwọn orúkọ tó pọ̀ náà di púpọ̀ ó ní Allah oní arrahman oní arrahim oní asalam oní almu'min oní almuhaimin oní alaziz aljabbar almutakabir albari almusawir alkhaliq ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá pọ̀ walillahi al-asma'ul husna fad'uhu biha. eléyìí ti ń bẹ nínú orí pa ohun jẹ́sìn islam tó rí ṣe lára àwọn èèyàn tó ti mùsùlùmí. ọkọ wọn lẹ́kọ̀ọ́ wọ́n yí ìkoro tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn lárúbáwá wọ́n mọ Allahu Rabbul Alamin sí Allah wọ́n sì ti mọ̀ sí Allah ṣáájú tọ́lọ́run tó rán nàbì sallallahu alaihi wa sallam ẹ̀sùn. torí ẹ̀ lẹ́sẹ̀ rí látàrí jahiliya àwọn èèyàn jẹ́ Abdullah bàbá ànábì wa Abdullah ń jẹ́ wọ́n sì ti bí látàrí jahiliya kí Islam ò tó dé. bẹ́ẹ̀ náà ni Abubakar as-Siddiq radiyallahu anhu Abdullah ló kọ rẹ̀ wọ́n ti bí látàrí jahiliya kó tó ti pẹ́ sí Islam dé. ṣùgbọ́n yẹn ti máa lọ tẹ́lẹ̀ nígbà tí islam wá dé sanpọ́tà nàbẹ́ muhammed sallallahu alayhi wa sallam ti ń sọ nínú àdúrà rẹ̀ pé ya allah ya rahman hmm? wọn ni jọ́mẹ́ àmọ́ allah sani rahman síbi oníkà wọn mọ̀ pé láta oníkà mọ̀ pé ọ̀zá oníkà mọ̀ pé manata tàtún ní jẹ́ rahman ọlọ́wọ́n bá wa sọ àyà kalẹ̀ kò lè dọ̀ọ́ allah awo dọ̀ọ́ rahman ayé máa tẹ́dọ̀ọ́ fẹlẹ̀ ol asmaa máa pè ní èyí yòówù ọba wù yẹn ti pè nínú àwọn orúkọ rẹ̀ tó dájú ẹsẹ̀ bí yorùbá o lásán pé tọ ìwọ ọba ìn ìwọ ọba ìn ìn ìn eléyìí sọkúsọ nù o èyí yòówù ọba wù yẹn ti pè nínú àwọn orúkọ rẹ̀ tó dájú ẹ lọ fún ló ní àwọn orúkọ tó rẹwà jù. torí ẹ olùwà ẹlẹ́dàá ni ọ̀rọ̀b ìyẹn lè sọmọ rẹ̀ ní abdulrọ̀b kí ẹ bá ti lè sọmọ ní abdullah eléyìí jẹba eléyìí tó túmọ̀ sí pé tá a bá fẹ́ rí ìyọ́nú ọlọ́run ẹ jẹ́ á wá agbára wíwá ìyọ́nú àwọn òbí wa ẹnikẹ́ni tó bá fẹ́ rí ìyọ́nú ọlọ́run kó wá agbára rírí ìyọ́nú òbí rẹ̀ bẹ́ẹ̀ náà wa sakhatu rabb fi sakhatil walid bẹ́ẹ̀ sì fẹ́ rí ìbínú ti olúwa ẹ lè wá agbára rírí ìbínú àwọn òbí yín eléyìí túmọ̀ sí pé méjèèjì wọ́n wọ́n dì mara wọn ẹnikẹ́ni tó bá ṣe àṣírí ìyọ́nú òbí yóò rí ìyọ́nú ọlọ ẹnikẹ́ni tó bá sì ṣe àṣírí ìbínú òbí yóò rí ìbínú ọlọ ìgbà tí wọ́n á sọ pé rírọ rọb fi rírọ lùwárì lùwárì lédè lárúbáwá bàbá ló ń jẹ́ bẹ́ẹ̀ màmá wa ń kọ́ ṣé kéèyàn bá wá ìyọ́nú ìyá rẹ̀ tó sì rí ìyọ́nú ìyá rẹ̀ tí kò lè tara rẹ̀ rí ìyọnu ọlọ́run téèyàn bá sì wá bínú ìyá rẹ̀ tó rí bínú ìyá rẹ̀ tí ò lè tara rẹ̀ náà rí bínú ọlọ́run á sọ pé kò sí ìyàtọ̀ láàrin bàbá àti ìyá nínú eléyìí bí ẹlọ́gọ́ ẹlẹ́sàárẹ̀ pẹ̀lú títí nǹkan tó fẹ́ pín wọn sí méjì pẹ̀lú títí dáhùn nítorí pé bíbí ni bàbá bí wa tó fi jẹ́ bàbá tí bàbá wa jẹ́ pé bíbí ló ń bí wa tó fi jẹ́ bàbá bàbá tí ò lóyún wa báwo wá nìyá tó lóyún wa báwo nìyá tó bí wa bóun bóun ò ṣe ní jóbi torí torí láti máa sí òbí ẹ má sọ pé ó ń bẹ lára bàbá ìbínú ń bẹ lára ìbínú bàbá rárá a sọ pé iyonu olúwa ó ń bẹ lára ìyọ́nú òbí ìbínú olúwa ó ń bẹ lára ìbínú òbí ṣùgbọ́n o àdéhùn yìí ká má sì gbọ́ o ìyọ́nú òbí tá à ń sọ̀rọ̀ ń dé eléyìí tó jẹ́ sábàbí olúwa ẹlẹ́dàá wa ó gbọ́dọ̀ látàrí wípé o ṣe ń tó lè mú ọ lùgbọ́ lọ nítorí pé ń bẹ́ẹ̀ náà àwọn òbí sẹ́pẹ́ ń tó lè jẹ́ kọ́ yọ́nú sí ọ náà ní kọ́ ọmọ ara gbó fún un láti gbàdégbà sílẹ̀ ìyá wa sọ pé bọ́ba ti yọ́nú sí ọ látàrí pé ọ̀rọ̀ agbó fún ọlọ́run yọ́nú sí ọ láíláí ó sì ń bẹ́ẹ̀ náà òbí tí wọ́n tó lè jẹ́ yọ́nú sí ọ náà ní ọmọ bá gbàṣẹ́wó wá ń gbà kí gbà ẹlòmíì bẹ́ẹ̀ náà òbí òun náà ni pé wọ́n máa bá wọn ṣayẹyẹ àjọ̀dún ọdún orò ọdún ẹbọ eléyìí tí wọ́n máa ṣe lágbègbè ibi tóbi rẹ̀ wà gbogbo eléyìí èèyàn lè fi rí ìyọnu ọlọ nítorí pé wọn kì í rí ìyọnu ọlọ látàrí ṣiṣẹ lọ sọ eléyìí túmọ̀ sí pé ìyọnu ọlọ́run tá a máa rí látara ìyọnu òbí òun náà ni ìyọnu òbí tá a rí gbọ̀nà ṣíṣe nǹkan tí ọ̀tà kò lọ ìyọnu òbí tá a rí gbọ́nà ṣíṣe nǹkan tó ṣe é pé ààfin ló gba òfin ọlọ. bẹ́ẹ̀ náà ni ìbínú ìbínú òbí àyàn lè rí ìbínú òbí mi látàrí pé gbẹ́yà èèyàn ń takò bí òbí sọ pé mu sìgá èèyàn ń takò pé wàhálà lẹ fẹ́ dálẹ̀ yìí o ẹ fẹ́ káwọn ọmọ ọmọ wa sanwó ọjà tààrà lọ́jọ́ iwájú pẹ̀lú sìgá tẹ̀ mú yìí ńgbà tí àlàáfíà yín tó bá di fíafíà òbí sì lè máa sọ pé rárá òun ló ń ní èéfín tó ń fa mu tó ń ṣe ń fa kù òun ló ń sì lára bí nǹkan bá sáré òun ní nǹkan sè àti pé sẹ́nìkan bá túbọ̀ ń sọ̀rọ̀ mọ́mù sìgá mọ́ òun ó ṣe pé ẹ̀yin ò sì yé bá sọ̀rọ̀ mọ́mù sìgá mọ́ lọ́ba ṣe pé. sọ eléyìí òbí ti bínú lódodo ṣùgbọ́n nǹkan tó ti torí rẹ̀ bínú ìyọnu ọlọ́ọ̀lẹ́ torí ẹ̀kọ́ bínú ọmọ wa sì gbọ́ yé máa lérò pé gbogbo rádaràda pálapàla aráàrán tó ń ṣe tọmọ ọba ti bó ń ṣe òun ó bínú sí yóò sì tara rẹ̀ rí bínú ọlọ kò lè tara eléyìí rí bínú ọlọ. ọmọ tó bá kó bí rẹ ó ń pè ọ lọ sí ibi kò ṣe tọ́lọ̀ ìwọ ọ̀fẹ́ sí. gẹ́gẹ́ bí àwọn ọmọ tá mú lórí tá mú lọ́rùn tá ń sọ fún ọkùnrin sí lọ́rùn fún ọmọ gbọ́ bọ́rọ́ yóò mọ ṣèṣe pé bàbá òun ọ̀gbọ́n tó àti pé àgọ́ ń dà yóò ń láàmú ìwà ń bò ń sọ̀rọ̀ sọ̀láàtì sọ̀láàtì sọ̀láàtì ń gbogbo ògbà tí ẹ̀yin máa mẹ́jẹ̀mú tó ń ti bọ́ lọ́n dání wípé ọjọ́ àárọ̀ òun ní ti sin náà ọjọ́ ọ̀sán òun ní ti sin náà ó dìgbà tó bá dọjọ́ alẹ́ á ní mẹ́jẹ̀mú òfò. àbáwọn ọmọ tó ti fáwọn amú lórí mú lọ́rùn wípé kó o ṣe nǹkan tí ó wúlò fún ọ tí ó jọ dáa fún ọ ọ yóò sọ dẹni tí ń kí ọ̀rọ̀ Ọlọ́run lóru àti lọ́sàn orí púpọ̀ wà fún ọ nínú ìgbésí ayé orí púpọ̀ yóò máa bẹ gbogbo ibi tó bá wà torí pé khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jù nínú yín yìí ṣe pé mo jẹ president yìí ṣe pé mo jẹ governor yìí ṣe pé mi ní chairman local government gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń kà fún kọjá mà ká khairukum man ta'allama al-Qur'ana wa 'allama láti ẹnu ànábì wa sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó lóore jù nínú yín pátá korongodo lẹ́ni tó bá kọ́ nípa alukur'an tí ó sì fi máa yìí òbí rẹ̀ wá ń sáré oore yìí fún ọ wọn ò fẹ́ kí wọn náà gbẹ̀yìn nínú oore yìí kódà ó lè ti bọ́ mọ́bì rẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé irú oore yìí tó àlè pé tiẹ̀ ti gbé ń bẹ̀ ṣùgbọ́n kò fẹ́ irú tó ṣe ń kó ṣe ọ bàbá yìí wá ń dùn ọ wọ́n mú ọ lórí wọ́n mú ọ lọ́rùn ọ̀ ń bọ́ bọ́rọ́ ìwọ́n ní dáadáa tó ń ṣe ọ lọ síbi rẹ̀ kọjá mọ̀ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ òbí sì náwó lórí bó ti ṣe jẹ́yàn gidi o nípa tọ́lọ̀ wọ́n fi jẹ́ pé rádaràda fíìmù òfò bọ́ọ̀lù ránù ni wọ́n fi gbogbo ayé tiẹ̀ mójútó òbí wa bínú sí ọ so irú àwọn eléyìí òbí wa bínú sí yàn ìyẹn lè tara rẹ̀ rí bínú ọlọ́ wọ́n pè ọ lọ sídìí dáadáa wọ́n sọ pé rẹ̀ gbé ni wọ́n fẹ́ sí. nínú ẹlẹ́ẹ̀kejì ni asọ́kọ́ ìbínú ẹsìmù wípé àwọn àròyìn ọlọ́run ọba wa tẹ̀wò kẹ́yìfìyà a kì í fagbárí rọ ẹ̀yìn gbìyànjú mú jáde nítorí bá fi ròyìn ara rẹ̀ láàfi ròyìn rẹ̀ àbí tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi ròyìn ọlọ́run làá máa fi ròyìn ọlọ́run torí ẹ̀ ọlọ́run ọba máa yọnu o sẹ́ni tí ìdí tí ìyọnu bá yọnu sí tọ́ba tọ́ sí wọn ń ṣàfihàn ọ̀kan nínú àwọn ẹni tí ìyọnu ọlọ́run máa tọ́ àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n ń ṣe tí ó mú káwọn òbí wọn yọ́nú sí wọn tí ó sì takùtọ lọ. bákan náà àdìsí tún fi hàn wá pé ní ìròyìn Ọlọ́run ni ìbínú Ọlọ́run dákun má bínú sí wa Ọlọ́run á máa bínú nínú tí tí máa jẹ́ kéèyàn ṣàgbákò bínú Ọlọ́run òun náà ni kéèyàn máa ṣe tí àwọn òbí rẹ̀ ó fi bínú sí lópin ìgbà tí ń tí ó ṣe táwọn òbí rẹ̀ fi ń bínú sí yàn kì í ṣe wípé tọlọ́n àbí tànàbì kó jẹ́ pé bóyá òun náà pàtó lọ́nà ọ̀pàtà nábì àwọn òbí fi ń bínú torí ẹ̀ káma wá fẹnu wa rọ́ náà sọ pé olúwa kì í bínú o olúwa kì í bínú o a máa bínú o olúwa ẹlẹ́dàá wa máa bínú a máa bínú sí ẹni tí ìbínú rẹ̀ bá tọ́ sí. báwo wá ni ìbínú rẹ̀ ti ṣe rí àmà káàsì máa wádìí báwo ni ìbínú rẹ̀ ti ṣe rí àdádálẹ̀ ṣùgbọ́n nígbàgbọ́ tí ọlọ́run ọba máa bínú gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ṣe sọ nínú Al-Qur'an ذلك بأنهم اتبعوا ما أسخط الله bẹ́ẹ̀ lọ́nà tó sọ nínú sọ́ọ̀tù Muhammad wípé ọ̀rọ̀ wọn ṣàdédé rí bẹ́ẹ̀ àfi nítorí pé wọ́n tẹ̀lé tó mú kí inú bíọ́lọ̀. torí olúwa ẹlẹ́dàá wa máa bínú àmọ́ àmọ́ báwo ló ṣe máa bínú. ọ̀ràn yẹn ni lórí wa káfíń rìn lẹ̀ fún pé máa bínú kò tọ́ sí wa rárá ká máa wádìí báwo ni bínú rẹ̀ ṣe rí kò tọ́ sí wa. ọlọ́run a máa yọnu báwo ló ṣe máa yọnu àmọ́ báwo ló ṣe máa yọnu ọ̀ràn yẹn ni ká sì gbà pé máa yọnu sẹ́ni tí ìyọnu bá tọ́ sí. káma wá ṣèwádìí báwo ni máa ṣe yọnu báwo ni yọnu rẹ rí àdádálẹ̀. ayé ti ìfọlọ́hún wéyàn tí àti ọyọnu àti obìnú tọ́mìyàn ó ní í ṣe pẹ̀lọ́kàn. káma wá sọ pé ah tẹ́fẹ́ wọn bá ń yọnu tẹ́fẹ́ sọpọ́lọ́ ń bínú tí kò ní bí ká sọpọ́lọ́ ń lọ́kàn ní tí ó fi wá jẹ́ pé àfọlọ́hún àfi wéyàn àwọn sọ pé rárá nítorí pé laysa kamithlihi òun náà ni ọba olùgbọ́ òun náà lọ́gbọ́ olùrí. fala tadribu lillahi al-amthal ẹ má fi kankan ẹ má máa fi ti àwọn àpèjúwe fún Allah torí pé ọlọ́run walam yakul lahu kufuwan ahad kò sí kankan tọ́jọ́ pé a lè fi ṣe ẹgbẹ́ ẹgbẹ̀rà fọlọ̀ kò sí. ajọ́ pé ọlọ́run bẹ lẹ́dàá wa a máa yọnu sẹ́ni tí ìyọnu bá tọ́ sí a sì máa bínú sẹ́ni tí ìbínú tó bá tọ́ sí. lábẹ́ bẹ́ẹ̀ gbogbo oníkó wa wa ọmọ la jẹ́ fáwọn òbí wa o ẹ jẹ́ ká tara àwọn òbí wa ká fi wá ìyọ́nú ọlọ́run ẹ jẹ́ ká tara àwọn òbí wa ká fi sọ́ra fún ìbínú ọlọ́run ìyọ́nú ọlọ́run ló yẹ wá ìbínú rẹ̀ ò lè pé wa o ẹnìkan sọ pé òun fẹ́ láti rí ìyọ́nú ọlọ́run látara ìyọ́nú òbí ṣùgbọ́n bí òun ti kú kí ló wá kù tó ń tún lè ṣe nítorí sí pọ̀ iye bá nàbí sallallahu alaihi wa sallam lẹ́ẹ̀tì tí wá bilé rè lóbi àwọn ti kú tí nǹkan kan tún sẹ́kù táwọn tó lè ṣe máa fi ṣe ìgbọrọ sóbì lẹ́nu lẹ́yìn ikú òbí máa fi ṣe dáadáa sóbì máa fi tẹ̀lé tòbí lẹ́yìn ikú òbí. anábì sallallahu alaihi wasallam níbẹ̀ ni as-salatu alayhima ká máa ṣàdúrà fún wa bàbá àtìyàwó ká ṣàdúrà fún wa. kì í ṣe pàdé àjọ kẹta kì í ṣàdúrà àjọ kẹjọ kì í sì sogójì ọjọ́ kì í ṣe tọlọ́dọọdún àdádálẹ̀ lélẹyìn wọn ìgbà aládàndé àdádálẹ̀ ẹrù ẹsẹ òbúkátà láti pa àwọn àfa àka pé kí wọ́n á bọ̀ ṣàdúrà rẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ́sìn yìí àwọn pé nígbà tẹ́ bá ti pé ọ̀rọ̀ àdúrà ni a jẹ́ pé iṣẹ́ àwọn àfa ni àwọn àfa àgbà máa bá a ṣàdúrà fún wa àwọn àfa yẹn wà sọ pé dàláìlù là ń tẹ́ ká ké fóbi yẹn dàláìlù báwo nígbà tí fẹ́ máa ṣépè fún ló kọ pé kọlọ mú ládà rẹ lọ bó ṣé ládà wọn mú lọ bá àbí ẹsẹ wọn sì lè sọ pé ẹ bàbá ṣàdúrà fún bàbá wa wọn ti pọdún báyìí tí bàbá ti kú ẹ bá tó dídí alukurani apá màlúù apá fi gbogbo eléyàn nígbà ládà kankan mẹ ẹ má dáwọ yín nù sísàdúrà fún gbàgbàdìgbà tẹ bá jókòó oṣù mẹ́fà tẹ̀sí ń sàdúrà tẹ wá jókòó tí gbogbo ẹsẹ̀ yín tẹ́jì òwò tẹ́jì ọ̀lọ́ sí ẹsẹ̀ má tó wá jẹ́ pé gbogbo àwọn iná ló ti di nǹkan tó ti sílì pa bí igi nígbà tẹ́jú òde bẹ̀ mọ́tọ́ dàbí pákó ó dìgbà táwọn bá tó ṣàdúrà bẹ́ẹ̀ kó tó gbà rárá ọlọ́run ọba ni ó gbàdúrà òun náà ló sì ní kí ọmọ ṣàdúrà fòbí rẹ̀ tí bọ́lọ̀ ń kọ́ alẹ́ kọ́ ọ̀kọ́ rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run ni mo sọ pé ọlọ́run bá mi kẹ́ bàbá àti ìyá mi kí ẹ bá àwọn méjèèjì ṣe ṣètọ́jú mi nígbà kékeré ó ti tó eléyìí tó túmọ̀ sí pé ọmọ rere òun kọ́ ló máa ń ṣàdúrà ọjọ́ kẹjọ ọmọ rere kọ́ ló máa ń ṣàdúrà ọjọ́ kẹta òun kọ́ ló máa ń ṣàdúrà ogójì ọjọ́ òun kọ́ ló máa ń ṣe tọlọ́dọọdún àwọn ọmọ kú nìyẹn nítorí pé tí wọ́n ń ṣe léde kúkúrú tí ọba yí ọ̀dí tó fi jọ́ máa kú wọn ní kó sọ pípítọ̀ lẹ́yìn ọjọ́ kẹta lẹ́yìn àdúrà ọjọ́ kẹjọ lẹ́yìn àdúrà ogójì ọjọ́ lẹ́yìn ọlọ́dọọdún ìjọba wọ ọlọ́run kó fi bàbá mi tó sì mọ̀ pé ọjọ́ kẹta ni wọ́n ń jẹun ọjọ́ kẹjọ ni wọ́n ń jẹun ogójì ọjọ́ lọ ń jẹun ọdọọdún lọ ń jẹun ọ̀ máa gbogbo ìgbà O sì mọ̀ pé ẹni tó ti kú kò ní kankan tó lè ṣe fẹ́ni tó kù láàyè òun ní bùkátà kẹ́ni tó wà láyé kó máa ṣàdúrà fún gbogbo gba ni wọn náà ń ṣàdúrà fún rí ara rẹ wọn náà máa ṣàdúrà fún òbí rẹ gbogbo gba ọmọ rere nìyẹn ó kéré jù lẹ́ẹ̀ máa mú lójúmọ́ kápẹ́ nígbà tá à ń ti sọ láti wa ní ìforíkanlẹ̀ wa lọ́mọ tí wọ́n sọ pé rabbighfir warhamhuma kama rabbayani saghira ó tó ó tó ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì fẹ́ni tí kò wá sáyè àti sọ yorùbá ń forí kalẹ̀ ọkọ̀ ntúláàsì wà á kọ́ ńlárúbá ntúláàsì àmọ́kọ́ ọmọ tó máa ń tọ́ ọmọ sùn kọ́ mọ́tà àbí ẹni tó ọmọ súfè. rọ́bìtì ọ̀fẹ́rẹ́lì wàlíwàlídẹ́ ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì warhamhuma kàmá rọ́bẹ̀yání sọ́rírọ́ wọ́lọ́n bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bá ti ṣe ṣe ìtọ́jú mi nígbà kékeré mi. tó bá tún ṣe tẹ̀sọ́ọ̀bù lẹ́yìn ìgbà tó bá ti sáàdì ọlọ́run níbi aburú àwọn nǹkan mẹ́rin tánàbí ni ká máa sáàdì rẹ̀ ṣáájú ká tó sálámà tó fi sínú àdúrà rẹ̀ tánàbí ni sàdúrà tó bá wù ọ́ nìyí fi sínú àwọn àdúrà tó wù ọ́ rabbighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira ó tó ó tó ọmọ rere nìyẹn máa ṣàdúrà fáwọn òbí rẹ méjèèjì lẹ́yìn ikú wọn. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún nínú tí ó wúlò ó náà ní as-sadaqa ká sàrà fáwọn òbí wa méjèèjì lẹ́yìn ikú wọn èsì sàrà àjọ kẹjọ èsì ọjọ́ kẹta èsì ogójì ọjọ́ gbogbo ilé àdáda lè lásán ètò ìṣẹ́sẹ́ máa dín mọ́sàká pé mọ́sàlọ̀ kú máa jẹ ẹ̀tọ́ náà ń ṣe sàrà àfọ́kù ẹ̀pọ̀ àwọn olówó ẹlòmíràn agbádá tọ́wọ̀ wa twelve thousand ọ̀parí ẹ̀ ẹ̀ sì lẹ́fẹ́ fún sàrò ẹ̀ mọ̀ ibi táwọn ẹni tí máa jẹ sàrà wà torí bùkátà ló bí sàrà ẹni tó ní bùkátà ilé ẹ̀sìn sàrà fún kì sì ṣe ká kan fọ́ọ̀kù nìkan ká dín mọ́sà rárá ntọ́ da tọ́ da tọ́ da tẹ̀yìn ni ẹ̀yin fi tọrọ ẹ wá sọ pé wọ́n lọ mo fi ṣe sàrà kí ládàá lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ ṣáájú kẹ́ tó máa ná nínú tẹ̀yìn náà fẹ́. ẹlẹ́kẹta ó sokun ẹbí pọ̀ ẹbí tó ṣe pé ọba ti ta mọ́ wọn tí ọba sí bàbá àtìyá rẹ̀ gbogbo èèyàn ti ń pera ọmọ lẹ́bí rẹ lónìí tí ọba ti ti bàbá àtìyá rẹ̀ kí ló pọ̀ ọkọ̀ pẹ̀lú kí ló pa abádéró ọmọ ṣe dáadáa nítorí pé tán bá rántí tán bá wo dáadáa tó ṣe sí wọn wọ́n rántí bàbá rẹ̀ wọ́n rántí ìyá rẹ̀ èyí ń sì ṣe dáadáa síyàn kíyàn wá rántí pé sábàbí lágbájá ló dérú ọmọ ìyọ rántí mi ká má rántí onítàn pẹ̀lú àdúrà yóò máa jẹ́ dáadáa fòbí torí ẹ̀ ìyá ti pé bàbá rẹ̀ ti kú wàá fẹsẹ̀ ká gbogbo mọ̀lẹ́bí pàdánù ẹni tó jẹ́ amara ti lọ nobody should come to my house. àbà wọn ní tí bàbá bá kú bàbá ni ìyá tí ìjọ máa ń ta tí fi wò pé tí mo bá sáré lọ bá bàbá nílé wọn ò lè bá nǹkan ìyá yìí nù níjọ́ tó bá jí ọ tó o bá wá sáde àwọn náà sọ fún ó ti tà wá lọ́pọ̀ kò sí bó ṣe lè ríra wà bó ṣe lè rí wa rà lọ́mọ́nà. ẹlẹ́kẹrin òun náà ni ẹ ṣe dáadáa táwọn ọ̀rẹ́ bàbá àtìyá yín ọ̀rẹ́ bàbá àtìyá yín ẹ ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú bàbá yín lẹ́yìn ikú ìyá yín. ẹ má jẹ́ kí àwọn ọ̀rẹ́ bàbá yín àwọn ọ̀rẹ́ ìyá bàbá wọn lájọ lájọ lájọ rẹ àwọn ọmọ àwọn ọmọ òfò làwọn wọn ò tiẹ̀ pé àwọn mẹ́nìkan mọ́ sówó wọn la fẹ́ gbà ni kí la fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Ah, eh, àgùdọ̀ ọ̀jẹ̀ lọ́wọ́ gẹ̀ẹ́sì àbúrò máa fi ní sáfù subhanallah ẹ mẹ́jẹ̀ kí wọ́n tún atara sí yín kẹ́lu ní o tún máa gbẹnu àtẹ́lu bàbá yín àti ìyá yín ẹ ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ àwọn òbí. ẹlẹ́karùn òun náà ni ìnfẹ́dúwọ́sọ yẹtìhìmá àsọtẹ́lẹ̀ bàbá àti rẹ̀ ẹmusẹ lókun ìgbà tí ọba ti sin tọ́ta kò tọ́ lọ́nbẹ̀. àwọn nǹkan márààrún yìí. wọ́n bẹ nínú dáadáa eré ìtàn Ànábì sallallahu alaihi wa sallam tó tún tọ́ka sí ká máa ṣe fún àwọn òbí wa lẹ́yìn ìgbà tí wọ́n bá ti lé ayé sílẹ̀. ẹ̀yin tẹ́ bímọ ẹ kú oríire o. ó dájú pé gbogbo ẹni tó bá bímọ láyé ìbá ṣe bàbá ìbá ṣe ìyá níjọ́ máa wẹ̀ kí níkejì wọn òun náà ní kọ́ dáa fún màá yóò wù gbogbo òbí kọ́ máa wọn kọ́ bá ìyọ́nà ọlọ́run kò sóbì kan tí ó fẹ́ pé kọ́ mọ nǹkan bá ìdènà ọlọ́run ọba pàdé ẹ ràn àwọn ọmọ yín lọ́wọ́ lójú ọ̀nà ibi tí wọ́n fi bá ìyọ́nà ọlọ́run ọba pàdé lára yín ẹ̀mẹ́ sì jẹ́ ẹni tó ṣe pé yóò sọra rẹ̀ dókítà àdìgbòlù níwájú àwọn ọmọ táwọn ọmọ òfin wa jẹ́ pé kàkà tó ń soríire gbára òbí orí ibu lọ́mọ mi ò sí. òbí mi nítawọn gbà wípé ọmọ lè ṣe sáwọn tó fi lè rí ìyọ́nà àwọn kò jówó lọ ọmọ tí wàá mówó wá tó sì jẹ́ owó tí ń bọ́ sásìkò tí ò sì jẹ́ owó kékeré àwọn òbí ọmọ jẹ lẹ́nu àmọ́ ọmọ tí ọba jẹ́ pé awọ kájú olùkọ́ náà òun gan alára mélòó ló ti gbọ́ nínú àwọn bùkátà rẹ̀ á ń bọ̀ sí fọ́sí pé yóò tún mọ́ owó wá bá bàbá àbí màmá kan eléyìí àìdá ni wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa wá fọmọ wọ́n máa fi bú ọmọ wọ́n máa pé ebi èèyàn làbúrò tiẹ̀ wọ́kẹ́ dàgbà lásán ni kí láǹfààní tá à ń rí lára rẹ̀ ó wúlò fún wa ìyá tún lè yanu kọ́ máa sọ pé kí ni ọmọ tá a bá ti fi ṣe nǹkan oṣù dànù ti pẹ́ tá a wá fi sáyé subhanallah òbí mi gbúrò àwọn ògbàgbọ́ pé orí ń bẹ tó yàtọ̀ sówó tí wọn bá ti fún wọn lówó ọmọ abú náà lọ́mọ iná ní yorùbá náà fi sọ pé ọmọ tó bá fi lè pawó wálé ó ní màmá rẹ̀ ọmọ ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ kọ̀rọ̀ ti yín orí bẹ́ẹ̀ oore lọ́mọ oore lọ́mọ jẹ́ fún yín àwọn ọmọ yín yẹn ara ti ọwọ́ yín àwọn ọmọ yín ara ti ọwọ́ yín lójoojú ọmọ lè ya ọmọ lè ja onímọ̀tara rẹ̀ nìkan kébi àti ya, kó sì máa jẹ àwọn òbí rẹ̀ ọyẹ kó pa àwọn òbí rẹ̀ ọyẹ kó rántí wípé tí ọba ṣe tiwọn báwo ni ọba ṣe délé ayé ṣùgbọ́n àwọn náà lẹ́nu ọlọ́kọ̀ tó tu ọ̀wá sílé ayé ṣùgbọ́n ọmọ lè yọ ọmọ bú ó lè jọ ọmọ tí ò ṣe dáadáa sóbì rẹ̀ ẹ̀mẹ́jọ tara ti ń kó tó wá rí ìbìnà lọ nítorí pé òun ti ń ṣe ti ń dùn yín lónìí sẹ́yìn bá ń ṣàdúrà lọ́padà wàá máa ṣe nǹkan tí ò máa dùn máa yín lọ́padà wàá máa ṣe nǹkan tí ò máa dùn máa yín lè ìjẹba ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn imam al ọ̀dà yàtọ̀ lórí ìyá ni wọn ẹni báàbò bẹ̀rẹ̀ ọ̀m nínú abala yìí afẹ́ sọ̀rọ̀ nípa ṣíṣe dáadáa sí yà wọn oní hajjatana abu caasim an bẹ́sẹ̀ ibn hakimi an abihi an jẹ́dẹ́ qultu ya rasulallah man abar qaala umr qultu man abar qaala umr qultu man abar qaala ummuk qultu man abar qaala abak ثم الأقرب ẹgbẹ́ wa ni ó wá látọ̀dọ̀ babalá بهز ibn hakim radiyallahu anhu lábẹ́ àkọlé ṣíṣe dáadáa síyà kò sí tàbí ṣùgbọ́n pé bàbá àtìyá wa iná ni wọ́n ní ìwọ̀ lórí wa ìkíní kejì wọn iná ló sì lẹ́tọ̀ wípé kí a ṣe dáadáa sí ṣùgbọ́n o ọ̀kan ga jù kan lọ ipò ya lábẹ́ ṣe dáadáa sóbì rẹ ọ̀gá ju ipò bàbá lọ kò sì ṣàdédé jẹ́ bẹ́ẹ̀ àfi torí pé ìyá nìyà ń jẹ́ ìyá nìyà ń jẹ́ ṣé pè yàn níyà ó túmọ̀ sí pé inú rẹ̀ la jáde wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run ọba ló mú yín jáde láti inú àwọn àyà yín kọkùnrin bàbá ni kẹfì torí nǹkan kan ló rúpọ̀ nǹkan kan ma àtàrà ti ẹni tó rúpọ̀ nǹkan kan lára obìnrin ni ma ṣùgbọ́n níta tí ó ru ọmọ yìí ó tó wá déyàn ìyá ni wọ́n sọ ìdí òfin ọlọ́run tó bá lọ wípé ọmọ yìí báyìí wọ́n bí náà dì náà ọmọ tá òfin ṣẹ̀rí à ń sọ pé kò ní bàbá lè má dá nítorí pé ẹgbẹ̀rún gbèjì èèyàn lè sọ fáwọn làwọn ni. ìjọba ti mú obìnrin tó lọ tẹ́ra alẹ̀ fẹ́nìkan bá ti ránù ó túmọ̀ sí kó lè tẹ́ra alẹ̀ fún pa. àti wá fọwọ́sọ̀yà pé lálá gbọ̀ngàndé mi nìkan náà ni àkọ́kọ́ àkọ́kọ́ jìyà ẹlẹ́ẹ̀kejì nípa àlejò ọ̀rọ̀ rẹ wọlé ṣùgbọ́n wọ́n ní ìyá kò sí bá ti fẹ́ ṣe o ìyá ọmọ náà ni ọmọ jẹ́ ìyá ọmọ nínú ṣẹ̀ríyà wọ́n ní tó bá yẹ pé wọn èé béèrè tó bá pé ìyá ló bá tọkọ máa lẹ àbọmọ ló bá tó fi ìyá lẹ wọn èé béèrè pé tí ọmọ yẹn halal ni àbí haram wọn èé béèrè eléyìí fòdó ló kọ́ ò lásán ni ọ̀rọ̀ tí ò wúlò tí ò ní wọn kàn bá ti kò jẹ lásán torí ẹ wọn sọ pé wàlúwàlẹ́dù yẹrì fún ọmọhu wàlúkàlà dàlíkàlúwàlẹ́dù nàtíjà nàánì zina kódà kó ṣe zina ni wọn fi bí yóò jókòó yára torí ẹ̀ ti yẹ ẹni látàrí pé ó ru ẹni sínú ìyẹ ẹni látàrí pé ó rí ìpọ́njú lọ́jọ́ ọ̀kúnlẹ̀ tó fẹ́ bímọ eléyìí tó ṣe pé a máa ṣe sábàbí kóbìnrin gan kó tiẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ ńgbà mí ìyá tó ṣe pé wàhálà ló fi gbóyún rẹ̀ káyé wàhálà ló fi bí ọ nígbà tí ó bí ọ ìyá tó ṣe pé ìpọ́njú ńlá iná ló tún bá pàdé nígbà tí ń rí ọ ìgbà tí ń rí ọ ti ń fún ọ lọ́yàn kò rọrùn náà fún ìyá yìí èwo ni bàbá ṣe nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé oyún lẹ́yìn ní ni mr baba àbí ọmọ lọ́jọ́ ìbàdí ti yín ni lẹ́ẹ̀bí lẹ́ ń lọ lébọ́ọ̀rù ní kálukú wá káyọ̀ òkè àbí ẹ̀yin ọmúlẹ̀ nígbà ni tẹ̀ ń fi fídì ọmọ lẹ́rìí kọ́kọ́ ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta kò sí fún bàbá ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta kò sí fún bàbá torí ẹ̀ màmá ìyá ipò rẹ̀ ga púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé yíya ìyá sọ́tọ̀ pẹ̀lú ẹ̀tọ́ tó ju ti bàbá lọ Islam lọ kí ló ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti gba ìsìláàmù ọ̀gbà ìsìláàmù. torí pé àwọn nǹkan tí ìsìláàmù ń fa ayọ̀ fún wa yìí kò síbi tó ti lè rí tó bá rí bòmí wà kọ́ wa gbẹ̀bù kò síbi tó ti lè rí. ìyá wa nítorí ọlá ńlá tí ń bẹ fún látàrí wàhálà ńlá tó ṣe ìsìláàmù ní ẹ̀sán ńlá ọ̀jẹ̀ tiẹ̀ látàrí mi ẹ̀sán ńlá ti yà wá látàrí mi. torí ẹ mo máa wò pé màmá rẹ ẹ màmá yẹn Uh, comfortable torí ó tiẹ̀ ti lágbá ó dájú pé ọ̀gbádùn ọ̀gbádùn orí rẹ̀ ti dàrú orí rẹ̀ ti dàrú ọ̀gbádùn àà ìwọ náà lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ ńjọ́ ńjọ́ ìyá rẹ̀ gan tó kọ́ lédè lọ́n ti tátàtà tútùtù orí màmá gan kò jájá ìwọ náà lẹ́nu rẹ̀ lè tèrè ọ̀wá mẹ́tìmá lọ́n kàn yanu pàkàkùkù ló ń wíwí kúwì ló ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ìyá jìyà púpọ̀ lórí ọmọ ẹnu rẹ̀ ni wọ́n náà ti wà ọba àjọkùnrin ọba àjọbìnrin ẹnu rẹ̀ ni wọ́n náà wà ọkùnrin lásán sì lóyún tó bá fẹ́yàwó torí bí ìyàwó ṣe ń ṣe tíkọ́tíkọ́ tí ń fò ní dákú tí ń fò láǹdí tó ẹ pé gbogbo oúnjẹ tó bá jẹ kò ní dúró nú ẹ̀ tó ẹ pé yóò máa pọ̀ yóò máa bí ní tó ṣe yí pé yóò máa sí sọ́lẹ̀ mẹ́wàá ni ẹlòmíín ìjọba ti lóyún báyìí títí tí ó fi fẹ́ bímọ títún yóò máa gbé lórí kìnìún bí wàhálà kò bá ti sálámà yìí náà ebóyìn rẹ wọn ní sínú tíyà rẹ ti dáhùn lẹ́nu ẹ wá ní mọ́mì rẹ sí ọ lẹ́nu ẹ ó dájú pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn kọ́dà kan bá gbé ọ lọ sípítù abẹ́rẹ́ ẹni tó ti pé kọ́ méjì kan kò sí lọ sípítù kéde o ìpè aláìméjì kan lè léyìí orí rẹ̀ ọ̀darú o àmọ́ kọ́ méjì kan abẹ́rẹ́ òun ọ̀bá gùn ṣé chloroquine ó gun ó gun àbí mi wo táwa ni màmá láyè fún nígbà tá dàrú ni màmá àwọn màmá wa ọlọ́run ọba àti àtọ̀ táwọn bàbá wa ló di àwa pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àtàṣẹ rẹ̀. àwọn màmá wa yẹn yàtọ̀ sí kẹ́yìn wọn àtàtọ̀ bàbá wa ló di oyún tiwa nínú àwọn màmá wa àwọn màmá wa rù wá ká títí tọ́lọ̀ fi kọ́pá jẹ̀ bíbí wa náà ló wa èyí tí wa bí ní rọrùn ṣe abẹ fún iṣẹ́ abẹ tán ṣe wa àwọn wa àwọn náà ni wọ́n rè wá nígbà bí wa àwa náà ń gbọ́nyà wọn á mú gẹ́gẹ́ oúnjẹ tọ̀ǹgbà tí wọ́n ti yarí tó olóòní mu ọ̀yàn yá rẹ̀ àwọn wọn lọ bọ́ àbí four in one oríṣi mílíkì tó bọ́ ọ̀la mu wọ́n bọ́ ọ̀ra mílíkì tó wá mu kò tún sọ kò kò mú ọ kó lábẹ́ kọ́ máa yá rẹ̀ náà yàn àbí yá rẹ̀ tiẹ̀ fi ọ falágbàtà alábàárẹ̀ àwọn ni wọ́n bá màmá rẹ̀ rí ọ kọ̀ yọ ọ kó ní kò màmá rẹ̀ ṣùgbọ́n lónìí ayé tó wá dàrú nísìnyí báyìí wọ́n ní wọ́n lè lọ gba ẹyin obìnrin kan tọ́jú àjòjì kó fi kún àtọ̀ tiwọ́kọ kó wá gbé sínú ìyàwó rẹ̀ nítorí pé ẹyin ìyàwó tiẹ̀ kọ̀ fọ́nṣàn mà ṣé ẹyin ẹlẹ́yin tá a lò má tọ tọkọ tá a wá gbé sínú ìyàwó ọkọ tóun lẹ́yìn tó wúlò sọ́sọ lẹ́yìn di ìyá ọ̀sọ lẹ́yìn di ìyá fọ́ọ̀mù. àwọn ìbéèrè ńlá tó wà láyé. ìgbà míì àtọ ọkọ ni ẹni ìyàwó ni ṣùgbọ́n under physics wọ́n máa fẹ́ ṣe papọ̀ tó di pé ń develop ń develop ń develop wọ́n á lọ gbé sínú obìnrin míì yàtọ̀ sí ìyàwó rẹ tó lẹ́yìn òun á jẹ́ volontiara abániru oyún volontiara àbáwọn yóò tún gbowó sẹ́ wọ́n wá gbé sínú pé tí oyún yẹn yọ́ọ̀bà ni gbé oyún yẹn ká títí tí ó fi fẹ́ bí nítorí kó sì sẹ́ níyàwó tiẹ̀ ọ̀fẹ́ wàhálà á máa ṣe tíkọ́tíkọ́ lẹ́nu iṣẹ́ tó tún á di pé òun tún lébọ̀ òun ò lè lọ bí iṣẹ́ máa ń gbà tó ń bí ma wọ́n tún máa ba líìkù ká tí ò sí ẹ bá ní bí. ẹ sì gbọ́dọ̀ gbé ẹrù fún aláàárù láti bọ́ sọ̀bù pé bá ní gbé délé ókè ẹni tá a wá gbóyún tá a gbé ẹyin ìyàwó àtàtọ̀ ọkọ rẹ̀ tá a gbé sí nínú òun ló sì wo oyún tó níyá ni abẹ́ni tó ní ẹyin hmm. torí pé ọlọ́run ní hamalatu ummuhu wahnan ala wahni ìyá rẹ̀ ó wo oyún rẹ̀ sínú wàhálà ó tún bí wàhálà subahana lónìí nǹkan tá a nìyà lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣerú àwọn nǹkan wọ̀nyẹn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé tí wọ́n sọ pé lọ síwájú ọmọ ìyẹn ti lọ síwájú mọ̀mọ́ bá wọn dá sáré ṣáájú kó tó ronú lọ́pọ̀lọpọ̀ táǹpẹ̀ ní lọ́síwájú ìfàsẹ́yìn lásán ìfàsẹ́yìn lásán bí gómìnà kan lọ sí cement bank pé báńkì àtọkùn yóò wá lọ pé mo fẹ́ kẹ́ fún mi ní àtọkùnrin tó huge àwọn náà wàá wò pé ọkẹ́ nínú rẹ́kọ̀d àwọn ní spam ẹ̀mí kan tó huge àfa jọba lọ rà àfi bí ìgbà téèyàn lọ ra paracetamol ní pharmacy yóò wá mú wálé yóò àní kí wọ́n fún pápọ̀ mọ́ ẹyin tòun títí títí títí wọ́n gbé sóònù nfẹ́ bí ẹni tí ó fi wọ́n fẹ́ kọkùnrin kankan bọ̀ nsé nǹkan kan tó ń fi àfà nígbà tí ó bímọ lọ́ba bímọ róńdó wọ́n bá ní bóyá ńgbà tó kéré ni ọmọ ti dọmọ ọdún mẹ́wàá róńdó yìí náà ó tó rìn kùtì ẹ̀rìn àfi lọ́mọ ọdún márùn. so ṣé irú tó ń tọrọ lẹ ta fóun ọba tó di kọ́ọ̀tù. àwọn èèyàn ti di ẹranko bàjẹ́ lọ́dọ̀ àwọn òyìnbó yẹn so <laughs> gbogbo orú àwọn kan wọ̀nyẹn so àwọn màmá gidi lọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn nínú alukur'an àwọn àyà gidi anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní sọ̀rọ̀ wọn nínú hadith sàádé yìí di anabi sallallahu alayhi wa sallam wọn ni qultu ya rasulallah mo ní rẹ̀ ránṣẹ́ ọlọ́run man adar ani màá máa ṣe dáadáa sí qala ummu qala ummak ó ní yàrá yẹn ni pé bọ́n ummak ṣe dáadáa sí yàrá qultu man adar mo tún ní ta ni ṣe dáadáa sí qala ummak ẹlẹ́kejì qultu man adhar mo tún ní sani máa ṣe dáadáa sílẹ̀ kẹta ọ̀rẹ́ ummat anabi sallallahu alaihi wasallam tún ní yàrá ni qultu man adhar lẹ́kẹrin sani máa ṣe dáadáa sí ọ̀rẹ́ abá àdúpẹ́ àwọn bàbá náà wá délẹ̀ tẹ̀ àdúpẹ́ fọlọ́ tí wọn ti ẹ̀ sọ pé kò sí bàbá ń bẹ̀ thumma al-aqraba fal-aqrab lẹ́yìn náà àwọn mọ̀lẹ́bí ètò bá súnmọ́ jù lẹ́yìn náà ètò pọ̀ wọlé lẹ́yìn náà ètò pọ̀ wọlé lẹ́yìn náà ètò pọ̀ wọlé. a rí pé àdéhùn yìí anabi sallallahu alayhi wa sallam ọ̀là pé ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ṣùgbọ́n dáadáa eléyìí tán ní ká ṣe sí wọn yẹn tẹnìkan ju tẹnìkan lọ torí dáadáa tán ní ká ṣe sí ìyá wa yọ pọ̀ níye ló ń kà ju èyí tí wọ́n ní ká ṣe sí bàbá wa lọ. yẹnni pé wàá ti ṣe dáadáa pélé ìpele mẹ́ta fún ìyá rẹ̀ kí bàbá rẹ̀ ó tó di kó o sì kan fún un. Ibn Battal rahmatullahi alayhi wọ́n ní ọ̀rọ̀ yìí muqtada an yakuna lil ummi thalathatu amthali ma lil ab min al birr. ń tọ́ka sí pé ó yẹ kí bàbá àyíyá wọ́n lẹ́tọ̀ọ́ sí ìlọ́po mẹ́ta dáadáa irú ìta ṣe sí bàbá tí ìyá wa kó ní ìlọ́po mẹ́ta dáadáa irú ìta ṣe sí bàbá. ọ̀lẹ́wọ̀ kẹ́lẹ́ dàlẹ́ ó ní kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ tí báwọn méjèèjì wọn jọ bí ma onítọ́fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni lẹ́tọ̀ọ́ torí ìṣòro tó wà nù oyún oyún gbígbé ká tó máa ń halẹ̀ mọ́bìnrin pé kí ni gbogbogbogbogbò wọ́n ní kọ́lá kọ́kọ́ ló ń láyé ni à wọn náà ní wò bàbá ọkùnrin <laughs> ọkùnrin tí wọ́n máa halẹ̀ tí wọ́n máa hàkì ṣé tó bá tẹ̀ jẹ́ pàwọ́ ọkùnrin ni ká máa lóyún fọ́ọ̀mù kan yè kò dájú pé ọ̀fẹ́ yè bá ọkùnrin emergency làwọn torí pọ́kùnrin ọmọ wò pé kíní yìí ń dá mi láàmú fọ́ bí ọwọ́ ẹ̀jẹ̀ ìyá má gbẹ̀ ẹ̀ wà lọ́wọ́ ọkùnrin ọ̀fẹ́ kíkẹ́ obìnrin gan ló ti bá làmú ẹ̀rí pé àwọn ṣèṣù wọ́n máa ṣàfaradà wọ́n máa ṣàmúmára bó ti ṣe ń ṣàfaradà ṣe ń ṣàmúmára ní Yorùbá lẹ́wọ̀ ìwọ tó sọ pé ọ̀dá náà ni báwo ló ti roka sí gbogbo ẹni tó di kókó. subhanallah tó ń ti kó ńlọ mọ ẹni tí ń bá fara fúnra wọn ni torí wàhálà oyún sọmọ lọwọ lẹ́yìn náà bíbí ma sọmọ rọwà lẹ́yìn náà rírì ma nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni. fahada tanfaridu bihi al-um àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá ò lè ṣe o tọba bínú gba oyún kùn ìyàwó rẹ kò ní máa gbé nso títí tó fi bì tọba sì bínú tó ń wo pé tíkọ́tíkọ́ rẹ ti pọ̀ tó bá jọ tó bá jọ tí ọba bí ma ẹnu kọ́ lọ́ba lébọ̀ ni wọ́n gbà ánù rẹ kò bì ọwọ́ àfọmọ lọ́yàn ẹ rí ẹlòmíì sára ẹ̀tọ́rọ̀mùkúnlá nínú àwọn ọkùnrin ọmọ rẹ yóò wá dàbí ọyún obìnrin ọmọ rondo tẹ gbé lọ́wọ́ tẹ sí kíní tí wọ́n máa ń bá a sílé tí wọ́n bá a sílé tí ìgbà ya bàbá rẹ̀ kẹ́ ọ̀fẹ́ ah, jọ tí mo máa mú láyà mọ́mìlà tí máa ti ń kárí wọ́pẹ́ tó kéde ọ̀fẹ́ ah, sọ méjì yẹ ẹ̀yìn. tó ti kú bá máa bá fà kò sí tí ó rí fa bẹ́ẹ̀. eléyìí àwọn ìyá náà ni kò rọrùn ọ̀rọ̀ obìnrin ní ọmọ sọ fún yín pé tí ọmọ bá ti lè fa ọyàn òun báyìí lórí òtì bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù tó ń rí gbogbo ohun tó ń lò ń jẹ báyìí kò sí nǹkan kan èyí lè máa yín mú pé ẹ̀gbọ́n gbogbo tó ń lò ń jẹ ọmọ aróńdó fa lọ à ní gbọ̀n kankan nù rẹ mọ́ o sì fẹ́ jọ kàdé mu ṣe bí alára ọlọ́mọ ti ń so. tọ àwọn obìnrin nìkan ló máa ń ṣe léyìí ó tẹ sùkọ́ bí ha wàhálà tóbìnrin ṣe ń ṣe látàrí alóyún abímá arímá obìnrin kan lọ́mọ. ثم تشارك الأب في التربية síbẹ̀ síbẹ̀ ọwọ́ kan tẹ́yìn lè pẹ́ ń ṣe ni pé ntọ́jú ẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ ń sọ fún pé ah, ọwọ́ tó máa lọ àìlọ́ owó sí ọyá ti di kọ́ wá ń bí ọyá ìwọ náà máa rìn bọ̀ máa rìn bọ̀ ṣe ṣé ìwọ nìkan ló ń ṣe yìí ẹ̀ ń kọ́ ọmọ lédè tí ìwọ nìkan ló ń ṣe yìí ẹ lọ mú ẹ lọ mú kíní ẹ wá ẹ lọ fi sọ́hùn lọ pe lágbádá wa ẹ yà fọ́ kọrí rẹ ẹ yà fọ́ kẹnu rẹ imú rẹ dà ṣe ìyàwó yín nìyí ṣe wọn lòun náà quran وني ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين Ọlọ́run ti tọ́ka sí nǹkan mẹ́ta yìí eléyìí tó ṣe fọkùnrin ò lè ṣe kankan bẹ́ẹ̀. tó bá wá sọ pé ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ ọkùnrin máa ń bínú. ẹ lè yí padà kẹ́ ẹ dìyà ìsìláàmù ò sì gbà ọkùnrin ó lóun fẹ́ dobìnrin kó o di adé dobìnrin ìsìláàmù ò fara mọ́. Ọlọ́run ní a ti pa ọmọ èèyàn láṣẹ pẹ̀lú kó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì. òbí méjèèjì bàbá àtìyá ni o ọlọ́run ọba wa fi ti bàbá sẹ́gbẹ̀ kan ó ní hamalatu ọmọ ìyá rẹ̀ ńlọ́lóyún rẹ̀ wahanan wàhálà alẹ́ wahani lórí wàhálà ń bà bí ma ó di méjì. yẹn ni pé ìpọ́njú nígbà oyún ìpọ́njú nígbà bíbí ma. wọ́n fi fọ́ọ̀lù hù ìhàmẹ́yìn rírèé fífun lọ́yàn ọdún méjì lónà tó bá àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ni bàbá ṣe ń bẹ̀ kò sí èyí tí bàbá ṣe ń bẹ̀ o. tó bá jẹ́ pé màjẹ́ni tó ṣèbéèrè ṣèbéèrè tó ń dání kí n ṣe dáadáa sí jù wọ́n ní ìyá rẹ̀ tàtún ni kí n ṣe dáadáa sí jù wọ́n ní ìyá rẹ̀ tàtún ni kí n ṣe dáadáa sí jù wọ́n tún ní ìyá rẹ̀. tó a sọ pé ìyá rẹ̀ alákọ̀ọ́kọ́ lórí polóyún rẹ̀ ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí pọ́ùn lọ́gbà ìpọ́njú pàdé ńjọ́ tí ó bí ọ ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lórí pọ́ùn lórí ọ̀ tó fún ọ lọ́yàn. èwo àwọn bàbá ṣe o láàfin sọ pé bàbá rẹ bàbá rẹ bàbá rẹ lẹ́yìn náà ìyá rẹ tòun bàbá bàbá òsè kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá sọ pé màmá kan oyún lò ní o wọ́n gbọ́ ọmọ kó nu rẹ ni o ok wọ́n gbé jáde gbẹnu rẹ síbẹ̀ mọ̀ pé tí wọ́n bá gbọ́ ọmọ jáde náà nu wọ́n bẹ́nu ni ok sójú àpá máa dojú ara mọ́ ẹnà fẹ́ni tí wọ́n bá ti yanu rẹ̀ tán bẹ́nu rẹ̀ tán gbọ́ ọmọ jáde ó tún ti di dáméjì lọ́nà kan nìyẹn ṣé wọ́n bẹ́nu tiẹ̀ nítorí pé òun bímọ wọ́n bímọ kalẹ̀ fún ọ̀gbọ̀n náà tiẹ̀ ṣé inú tiẹ̀ àpá ń bẹ́ẹ̀ wọn ni ìyá kan ọkàn lóyún ni ó bímọ kò rí má ajẹpẹtọ rẹ yẹ kó di méjì <laughs> wọn tẹra rẹ jẹ di nítorí pé òmùkẹ òmùkẹ òmùkẹ ó ní í ṣe pẹ̀lú pé kharaja makhrajal ghali tó pọ̀jù nínú àwọn obìnrin kò sí èyí èyí tó pọ̀jù nínú wọn wọn bá àwọn àpọ́njú mẹ́tẹ̀ẹ̀ta ìpàdé òfin ọlọ́run sì ní pé ẹni bá ṣe dáadáa dáadáa náà ni wọ́n máa fi san lẹ́sàn torí ẹ̀ eléyìí náà túmọ̀ sí pé bàbá rẹ̀ ọ̀jà a bàbá ah, táni ọba máa jẹ́ ìyá tí ọba torí ẹ̀rí bàbá náà tí bàbá náà bá fẹ́ tó bá fẹ́ fi hàn obìnrin bó ti máa ńgbà tí ìjà bá ṣẹlẹ̀ obìnrin máa sọ pé òun kọ́ máa lọ òun kọ́ máa lọ ọkọ máa wá bí mi obìnrin náà sọ pé ǹbọ máa ń bì pé àbọ̀ àìbọ̀ máa ń bì sẹpẹrẹ àbí òye ọ àmọ́ ọ̀sà kọ̀ máa wá bí àbí òye torí ẹ̀ àwọn ọkùnrin náà ṣe fọwọ́rọ́ sẹ́yìn torobìnrin kan kò lè dìídì dọ́mọ bí nígbà tí èsì ìyá ànábì eléyìí fi hàn pé ọlọ́run ẹlẹ́dàá wa fi hàn pé ipò ìyá ó ga jù ti bàbá lọ nípa bọ́mọ ṣe dọ́mà wàhálà tí ìyá kojú lórí ọmọ ọ̀pọ̀ púpọ̀ eléyìí jẹba. wọ́n á ní ṣé bọ́lá ti ṣe sọ yìí orí bẹ́ẹ̀ náà láwà káfíà tó lọ bẹ̀rù ẹjẹ́ àtẹ̀tẹ̀ jó àtẹ̀tẹ̀ tí ń bọ̀ yìí mà. ìgbà wa ti ń bọ̀ yìí ó wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhu àlè fi kún ọjọ́ ra wọn bọ́ bá jíjọ́ gbogbo wa nínú ìgbésí ayé wa ọmọ la jẹ́ fáwọn òbí wa dáadáa wa tá a máa ṣe sí ìyá wa ó gbọ́dọ̀ pọ̀ ju èyí tá a ṣe sí bàbá wa lọ táàbà wọn ìyá ọgbà mẹ́ta bàbá ọgbà ẹyọkan bẹ́ẹ̀ gan eléyìí lè tó dọ́gba jù táwọn olùmọ̀ tó pọ̀ jù tí wọ́n sọ bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé lọ́dọ̀ táwọn àwọn méjèèjì jọ àwọn méjèèjì jọ nítorí pọ́lọ́ ẹlẹ́dàá wa ó àti wàá máa fún ìyá lọ́lá lórí bàbá àwọn àwọn ọ̀gbọ́ yìí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ yìí bẹ́ẹ̀ torí pàdé tì í ó ti hàn jù kí irú ọ̀rọ̀ yìí ọ̀bá yé wọ́n dájú pé kò sí tó tún lè yéèyàn ìlọ́pàá làwọn olùmọ́tí sọ pé wà lẹ́yìn tẹ̀yọ̀ sẹ́ṣù ẹ̀dhánì ṣẹ́yún ìdáhìtájà nàhárò ìlàdẹ̀lẹ̀rì kò sí nǹkan kan tó lè yé nu ọpọlọ mọ́ tó bá ti pé ọ̀sán nígbà tọ̀sán wà ó tún bùkátà ká mẹ́rin wá pọ̀sán ni tọ́rọ̀rọ̀ yìí clear ta tí màá máa ṣe dáadáa sí jù ta màá máa ṣe dáadáa sí wọ́n ní tàtúní máa ṣe si sí ìyá rẹ̀ tàtúní si ṣe Tani sí ìyá rẹ̀ tàní máa ṣe dáadáa sí bàbá rẹ̀ òbúkátà àti máa sọ pé ṣé bàbá àti ìyá jọ dọ́gba àbí wọn jọ dọ́gba ṣùgbọ́n tí wọ́n bá ti sọ nínú mà kì í parí ní tí wọ́n bá ti sọ nínú mà kì í parí tó ń ti pé níta ti fi tọ́ka sí ni pé dáadáa tá a ṣe sí ìyá wa yóò jẹ́ ìlọ́po mẹ́ta ìta ṣe sí bàbá wa a rí nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀kan gẹ́gẹ́ bí Imam Malik nínú tán gbọ́yé nínú ọ̀rọ̀ Imam Malik òun náà ni pé bàbá àti ìyá dọ́gba òfin kan sì sọ nínú ṣẹ̀ríà ìdí tá a fi lè sọ pé àríyàn àríyàn sá máa bọ́rọ̀ lọ àárí òfin kan sọ pé al-madhhabu la yamutu bi mawti ashabihi ìdíyàn sọ kìí tá kìí kú nítorí pẹ́ni tó bá sọ ti kú ọ̀rọ̀ yẹn ṣẹ́kù náà bóun ni wọ́n ti gbọ́ yín nínú ọ̀rọ̀ Malik ẹnìkan bí Malik lè rí wọn ní tọ́lẹ́fẹ́ ní àti ní omi bàbá mi ni wá ìyá mi ni gbọ́dọ̀ lọ ewu lẹ́yìn bàbá rẹ ni wá ń bí màmá rẹ lọ gbọ́dọ̀ lọ malik wa sọ pé ọpẹ àbáàkà wàlẹ̀ àti àfẹ ọmọ. olùkọ́ ẹgbọ́ yìí gbọ́rọ̀ sí bàbá rẹ lẹ́nu ó sì gbọ́dọ̀ sẹ̀yà rẹ̀ bó láti afẹ́ sí. bàbá ní wá ìyálọ̀ gbọ́dọ̀ lọ malik ní gbọ́rọ̀ sí bàbá rẹ lẹ́nu má sẹ̀yà rẹ̀ ṣe àti lílo àtà ìlọ ṣé ó ṣeé àti jíjẹ àtà ìjẹ tó ṣeé so àwọn olùmọ̀ á ní ìtumọ̀ rẹ̀ ní pé lọ́dọ̀ malik wọ́n gbọ́ yé ni o lazimul qawl ni wọ́n ń pè léyìn kí sèkú malik sọ pé wọ́n jọ dọ́gba lazimul qawl ìyẹn ni pé ntí ọ̀rọ̀ yìí tó tọ́ka sí ni pé lọ́dọ̀ malik bàbá àtìyàdọ̀ nípa ẹ̀tọ́ ẹnìkan ju ẹnìkan lọ lọ́dọ̀ alay ibn sa'd rahimahullah olùmọ̀nlá ló náà gẹ́gẹ́ bí imam malik wọ́n sọ pé ọ̀tẹ́ ọmọ ìyá rẹ̀ nìkan gbọ́dọ̀ sí nínú eléyìí o bàbá rẹ̀ nìkan wá ìyá rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ lọ ọ̀gbọ́dọ̀ kí ló dé torí pé <laughs> bàbá rẹ ipò kelo lọ́wọ́ ipò kẹrin tó tíyà rẹ bá tún ní máa lọ ó tún ní lọ lẹ́ẹ̀kejì tíyà rẹ bá tún ní máa lọ ó tún ní lọ lẹ́ẹ̀kẹta ẹ̀kẹrin lọ́wọ́ àtúnṣe kínní yóò tún wà lọ eléyìí jẹbi tá a fẹ́ dúró sí lónìí yìí báyìí. fọ́nrán yẹn ló jẹ́ lórí ọmọ kó ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì súnà nàbì sallallahu alaihi ó fi hàn pé dáadáa tá a ṣe sí ìyá wa ó ọlọ́run ọba ń dáàmú àti ṣe dáadáa náà ní ìwà ní ìṣesí àti nǹkan àní ọlọ́run má sì wọ́n wà àwọn ẹni tí ń ti ń ṣe dáadáa sáwọn òbí wọn ọlọ́run má pa wọn dàsa ìdá àwọn ẹni tí ò sì tí ì máa ṣe dáadáa sáwọn òbí wọn ọlọ́run bá wa yí wọn padà sí dáadáa àwọn tó ti fẹ́ ya ọmọ kọ́mọ tó fẹ́ ya garawa máwọn òbí wọn lọ́wọ́ ọlọ́run bá wa dá astaghfiruka wa atubu. oníbèrè ìbéèrè láti èkó sọ pé tí àwọn òbí bá ní kí ọmọ kó bẹ́ẹ̀ nìkan tí ọmọ yòówù nífẹ̀ẹ́ sí ọmọbìnrin pé sí tí ọmọbìnrin yẹn tó bá tí ò bá fẹ́ ẹni tó ń ní kó fẹ́ tó sì tó máa rí ìdí àwọn ìdí yẹn. alhamdulilayi ní ìgbà tí àwọn òbí tó bá lẹ́ni báyìí pàtó ní kọ́ ọmọ ọ̀fẹ́ lọ́mọbìnrin tó ní tọ̀hún wọ ọmọbìnrin tí kóbìnrin ọgbọ́kọ́ gbà ní àbí kọ́ kọ̀rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu tí ńgbà tó bá kọ̀rọ̀ sún wọn lẹ́nu ń bẹ̀rù tí ò lè tara rẹ̀ rí ìbínú ọlọ́run akọni pé lábẹ́ òfin Ọlọ́run wọn kì í túláàsì ọmọ ọmọbìnrin tó bá ti bàlágà fún ẹ túláàsì wọn fi fún ẹnìkan pàtó ṣùgbọ́n ẹ gba ìyọ̀ǹda rẹ̀ ni tó bá ti fún ọ yọ̀ǹda wọn fún ọ fún ẹnìkan wọn fi fún ọmọ ọmọ tó ti bàlágà tí ọmọ tó máa ń lọ́kọ àlọ́kọ ní sẹ̀rí àyè pé wọ́n lè fi túláàsì fi lọ́kọ tí òbí bá wá ń sọ fún ọmọ tó ti bàlágà pé fẹ́ lágbájá ìmọ̀ràn ni wọ́n ń dá ìmọ̀ràn ni wọ́n ń dá tó o bá gba ìmọ̀ràn wọn wọlé tàbí ha wọlé àmọ́ nítorí pé ò lè pọ̀ gbọ́ngbọ́ngbọ́n kọ́ gbọ́n bí àwọn òbí rẹ̀ nítorí pé táwọn bá rí ní ìjókòó bí wọ́n bá gun ẹlikọ́pítà ò lè rí nítòsí dájú ní pọ̀pọ̀lọpọ̀ òbí tó dájú náà máa wá fọmọ wọn tí wọ́n bá fi wá fẹ́ sọ pé ẹni tí wọ́n ní kọ́ fẹ́ yẹn kọ̀ tẹ́ ọlọ́run àlàyé ló ṣe fún wọn pẹ̀lú pẹ̀lú tóbi nùbí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó jẹ́ kí n tó yí ọ ó jẹ́ kó yí àwọn náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wọ́n lọ́dọ̀ ṣe bẹ̀ tó bá ti fi yé wọn àwọn náà àmọ́ kó o tẹ̀lé nítòbí rẹ wí òré wà ń bẹ̀ fún ọ púpọ̀. tọ́ba lò ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko kò sínú téèyàn máa tara rẹ̀ rí bínú ọlọ́run ẹlẹ́dàá. ìbéèrè òótọ́ yẹn wọ́n sọ pé tí òbí tó bá kọ̀ fọmọ láti lo ìjáàbù pé wọ́n máa ṣépè fọmọ tó yẹ pé wọ́n ń lo ìjáàbù náà pé ṣépè yẹn máa mú. a ti mọ̀ pé hijab lílo hijab òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé yá iyúhan nàbí kò lè azwájìkọ̀ ọ̀bẹ̀ náà ti kọ̀ nìṣẹ́ ìlmọ̀kùnrin يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما àṣẹ Ọlọ́run ni ó kárí àwọn ìyàwó Ànábì àwọn ọmọbìnrin Ànábì àti gbogbo àwọn obìnrin mùmínì títí dídọ́ gbẹ̀ndà òkèèyàmà sẹ́nìkan bàbá wa ni àbí ìyá wa ni tọ́ba láwọn farama kátẹ̀ láti ọlọ́run tó ní ká lọ hijab tó ní ká wọ jilbab so gbígbọ́rọ̀ sí wọn lẹ́nu ń bẹ̀rù ó lè jẹ́ ká rí ìbínú ọlọ́run nítorí pé òfin ọlọ́run sọ pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kọ̀tọ́kọ̀tọ̀nà ká gbọ́rọ̀ sẹ́dọ̀ ọlọ́run kan lẹ́nu ní ìgbọ́rọ̀ síni lẹ́nu tí ó mú ní sẹ́lọ̀ torí ẹ̀ tí wọ́n bá ṣépè fún ọ torí pé wọ́n ń wọ jilbab ètò òfin ṣẹ̀rí àníkáwọ̀ pé pé wọn ò lè mú ọ torí lábẹ́ òfin ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ́nà àdé ẹ̀yìn ìgbà náà ìyẹn wàá dojú pé ẹni tá a ṣẹ̀ fún tó bá jẹ́ pọ́ńtìyàn lẹ́tọ̀ọ́ sí pé òun èpè ọ̀padà fàbọ̀ fẹ́lẹ́ pè torí rẹ̀ ká sọ́ra máa ṣe pé ẹ̀yin òbí dẹ́ gbẹ́sìn yé látàrí pé ọmọ yín fẹ́ sẹ́sìn ẹ̀yin òṣìṣẹ́ kọ́ sẹ́sìn ẹ ti wá máa ṣe pé fọ́ọ̀mù kanṣu kanṣu ló kọ pé kò ṣe ń ẹni kò ṣe ẹ̀yin ọ̀sà ìgbọ́rọ̀ sóbì yín lẹ́nu rí ọmọ kan ìgbọ́rọ̀ sí yín ẹ ṣe fún ni ó dájú pé ẹ múra kalẹ̀ láti máa sunkún níjọ́ tí àwọn ọlọ́mọ bá rọ́ ọmọ tiwọn tí wọ́n ń dunnú àti pípa pàgà gbogbo ìpérú eléyìí kò lè mọ́ ọmọ ẹ̀yin náà rẹ̀ tún síra yín torí pé orí yín lè pé ọ̀padà fàbọ̀ sí látàrí pé ọmọ ń ṣe tọ́lọ́run tẹ́ bá ṣépè fún ọ̀dọ́ yín náà lè pé ọ̀padà fàbọ̀ sí ẹ má ṣépè fún àwọn ọmọ yín tó burú kí nǹkan tó yí tó burú kí ẹ̀sìn yí ọmọ yín jù yín lọ kò burú má tí ò burú kó investment ni investment báwo nígbà tí wọ́n èèyàn làwọn eléyìí náà èèyàn làwọn eléyìí ntí ẹ̀dá ọ̀jẹ̀ àti ntí ọ̀jẹ̀ ọlọ́run ti kọ́. níbẹ̀ yìí pé pé nípa kúrúkẹ́sì tẹ̀mẹ́sẹ̀lẹ̀ pé tí bàbá àti ìyá tó máa fi ẹyin wọn tó máa fi sínú obìnrin tí wọ́n fún lówó ìtàlá máa sọ pé ó ní ọmọ tó jẹ́ ìyá ọmọ ṣé ìyá tó lẹ́yìn ni àbí ìyá tó gbóyún. èmi náà ti ń léèrè ni <laughs> ìyá ni pé ẹ ti gbómi gbóná dàpọ̀ mọ́ tútù torí pé àwọn àyà tí Islam pè níyà òun lọ́lẹ́yìn òun ló gbóyún òun ló bímọ rẹ̀ abájọ amúkanú rẹ̀ tá fẹ́ lómi ìyàwó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب